káàkiri àgbáyé a wà pẹ̀lú àfà inú àwọn àfà ọlọ́run nígboro ìlú Èkó àfà Sẹ́mi White wọ́n wà níbi Ramadan eh, wọ́n wà níbi àdúrà Mẹ́kà ti iléeṣẹ́ àlìátìkì sẹ́mínà ti iléeṣẹ́ àlìátìkì tó ń ṣe ní ọjọ́ òní àfà Sẹ́mi White tẹ kí àwọn ará ilé ṣàpèjúwe ara yín. Assalamu alaikum warahmatullahi wabarakatuh orúkọ mi ni àfà Sẹ́mi Muhammadu Nafi ìgbà yìí màmí Sẹ́mi White ẹ̀yin àti Alhaji Wasiu Pasuma a máa ní pé close bákànbákàn ṣé láàrin àwọn onífuji ó ṣe jẹ́ pé Alhaji Pasuma lẹ́yìn láàyò. ọlọ́run ló tò wá pọ̀ òun ló dà wá pọ̀ òun ló lù wá pọ̀ torí pé Alhaji Abdul Wasiu Alabi ọmọ Mùṣin àwa náà Mùṣin láti ṣèwé ọlọ́run wá ní kájọ ṣèwé kájọ ṣe láti mú sí so ọ̀rọ̀ wa papọ̀ ṣe wa papọ̀ ọlọ́run fìfẹ́ sáàrin wa òun ló fi jẹ́ pé ó dàbí ẹni pé nínú gbogbo onífújì àwa àti Pàsó àwa àti Àlájì wa Pasuma ní akílòsì nítorí pé àtijọ́ lájọsìn ti pẹ́ childhood friend ni wá so ìgbàgbọ́ àwa méjèèjì rẹ̀ ọlọ́run ní kó papọ̀ tipẹ́tipẹ́tipẹ́ ìfẹ́ tí ń bẹ láàrin ara wa kì í ṣe ìfẹ́ ẹ̀sìn ìfẹ́ tipẹ́tipẹ́ ni tó fà tó dàbí pé òun àti àwa àti aláàjì wa Wasiu Àlàbí àjọṣe wa pọ̀ ó pọ̀ ju táwọn onífújì tó kù lọ. ẹ ṣe gan lẹ́yìn ní àwa níbi sẹ́mínà iléeṣẹ́ àlè àti ìtàn kó àwọn èèyàn lọ sí mẹ́ka ǹjẹ́ ní àmọ̀ràn tẹ fẹ́ gba àwọn tó ń lọ sí àjọ̀dún yìí. àmọ̀ràn tí máa gba àwọn tó lọ sí àjọ̀dún náà ni pé gbogbo bí wọ́n fi wá ṣe ní kánrin sí ní Saudi bẹ́ẹ̀ nìkan ṣe nígbà nìkan ṣe nìkan ṣe nígbà nìkan mọ̀ ṣe nìkan mọ̀ ṣe nítorí pé Saudi kò dàbí ìlú tó ti fẹ́ kúrò ní Nàìjíríà débi wípé mo mọ bí tí ń ti wọ mọ́tò Òṣòdì àbí mo mọ bí tí ń ti wọ mọ́tò Ṣàngó kò sí ń bẹ̀ ṣe kìí ṣèlú wọn ìlú onílù ni so àwọn tó ń kó wọn lọ náà mọ bíbẹ̀ ṣe rí tí wọ́n bá sọ fún wọn pé báyìí nìkan gbà wọ́n gba bẹ̀ báyìí nìkan máa rìn nìkan máa rìn bẹ̀ ọlọ́run ọba tó ní àṣepé sẹ́lọ́dọ̀ yóò fún wọn láti pín iṣẹ́ sí. ẹ ṣe gan